relaxation center tá máa ń ṣe fàájì mi ò rí ẹ ń bẹ. guy all work and no play makes Jack a dull boy tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ oní o gbọ́dọ̀ níbi tó ti máa dán kọ́nsáyà tó máa ṣe fàájì náà o kàn wá kalẹ̀ o kárí bọ̀nú lé kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ do you want me to be honest with you gbogbo ẹ ti dojú rú mọ́ mi lójú kò yé mi mọ́ rárá bí àìṣe ń fi lẹ́nujọ́ mẹ́ta yìí ó wá jẹ́ kí n rí i pé ẹni tó bá wá sílé ayé tí ò bímọ ayé ò kú ló ń gbé. ìyẹn kọ́ ni solution nígbà tí wọ́n ń ṣe báyìí kí ló fẹ́ kó o máa ṣe ìwọ ló yẹ kó o máa console ẹ̀ kó o máa comfort ẹ̀ you're supposed to be giving her the hope but gbàtí wọ́n ti tó ti ṣe bí ẹni tó ti wà hopeless ó náà máa hopeless ni now make her hopeful share up ìrònú ìrònú kankan tó fẹ́ offer ẹ honestly lẹ́yìn kó dá ìsàn àti àárẹ̀ sí ẹ lára. gbogbo nǹkan tó ń sọ ló kúkú yé mi kò sí tí òye mi ń bẹ bọ ẹni ìjà ò bá nípìnrẹ lọkùnrin hmm. tó bá wà ní irú situation tí mo wà yìí bí mo ṣe ń fi gangan ló ṣe máa fi ọkì tiẹ̀ tún worst ju tèmi lọ. Desmond ee eh, òun ṣiṣẹ́ oṣù òun gba sálárì ọ̀tọ̀ ní tọmọ tẹ́ ń wá lọ́tọ̀ o nígbà tí sickness bá bẹ̀rẹ̀ sí ní setting ṣé owó oṣù ẹ tó fi ń bọ́yàwó òun ló máa tún máa bẹ̀rẹ̀ sí ní fi sickness before you know it high blood pressure máa setting guy the only solution is to be hopeful keep your hope alive cheer up. Eh? guy come on dídé ìdọ́jà kan lọ jẹ́ gọ́ọ̀bì dídé dídé dídé come on. imú máa nìkan o kò já gbóòórùn àṣebí bọ́dé má wọlé fọkànbalẹ̀ gbogbo owó tó sọ pé kí n fún ẹ mo ti calculate màá sẹ́ǹdẹ̀ sí ẹ hmm? then tí ilé tó sọ pé o fẹ́ gbà kékeré nìyẹn lu àjò lọ́hùn màá arrange fún ẹ ṣó ti gbọ́. Zainab Zainab ẹni òjọkọ ọ̀nà bí mo máa rẹ́rìn-ín músẹ́ ni mo lè wọ pé. Hmm, ṣe ń rẹ́rìn yẹn ah! tí wá ti kú wá àti boyfriend yẹn wọ́n máa rojọ́ tútútútútútú ni eh, bó ṣe dà kéèyàn máa ṣe lọ́dọ̀ àná náà nù ṣó ti gbọ́ pẹ̀lẹ́ kó o ṣe lọ sí kitchen kó lọ bá mi mú náà. o lè sọ̀kọ́ tẹ màá fi hàn kó o lọ́mọ bó ṣe máa sáàbù oúnjẹ má ti ju ilé ní bí ẹ má má ti ju mọ́. ọmọ ìyọmọ dáadáa ni kò tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa ni ìyá rẹ̀ bàjẹ́. bọ́ìsì ènìyàn porúkọ rẹ̀ dá òporúkọ rẹ̀ dá ènìyàn lé ẹ̀ka kìíní wọ. alpha babe ojú òníra rẹwà kó má kì í nà án hmm, kò tiẹ̀ ní sùúrù kó gbọ́ nǹkan tí n fẹ́ sọ irú nǹkan tí mò ń ṣe èmi náà ń dédé ṣe o hello. Boys in nǹkan tí mo gbọ́dọ̀ máa bá yín nírú ẹ̀ wọn lélẹ́yìn náà ọmọdé kéré sí yín náà. lẹ́nu ẹ sàn jàre ibi tó bá ti rá lágbẹ̀rẹ̀ tó bá ti ń lurin lójú kan ṣoṣo tí ò gbọ́wọ́ kúrò ń bẹ̀ àmì lórí ń bẹ̀ ah. kí ni ìwọ mọ̀ ń tiẹ̀. Ah, àlàyé ẹ̀wọ̀n àwọn kò gbọ́dọ̀ máa bá gbọ́ gbogbo eléyìí o ọlọ́run. bọ̀bọ̀ mi fúnra ẹ̀ ṣùgbọ́n. ènìyàn porúkọ rẹ̀ dá tó ló bá gbà fún wa tán. ṣùgbọ́n investment ọ̀tẹ̀ yìí lè máa fún wa ní good profit <laughs> mo à pé màá kọ́ mọ́ṣáláṣí fọlọ́. ìbọ̀dé <laughs> ojú ẹ máa ràn lẹ́nu jọ mẹ́ta èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn business tó mọ nǹkan kan pa ẹ̀ tó kàn ń kówó sí èmi ò nífẹ̀ẹ́ sí o. tó bá lọ́wọ́ pé bóyá o trust àwọn ọmọ bọ̀ èmi ọkàn mi ò ah. true. bọ̀dé bọ̀dé ẹ máa kú jẹ́ mẹ́ta so around. rárá o màmá alájà mo ti béèrè yín lọ́wọ́ sinop ó náà rẹ̀ ju mi lè fẹ́ disturb yín mọ́. báwo ni iṣẹ́. wọ́n wá sàn. èmi gan tiẹ̀ ti fẹ́ rí i. kó lè kó lè dáná ni wọ́n ní nǹkan tó bá yá kì í pẹ́ èyí tó bá pẹ́ kì í yá ní ìdáyín dúró láti jọjọ yìí tẹ́ ẹ jẹ́ ká mọ́jọ gbéyàwó ṣé bá mọ mùsùlùmí nìwọ bó bá ti ń pẹ́ jù ní pé ọkọ àfẹ́sọ́nà ó ti tó gbẹ́mílò kan ẹ̀yìn aya àfẹ́sọ́nà bó bá ń pẹ́ jù ó ti ń di ṣìnà ìyá àti bàbá wọn nígbà tí wọ́n ń fẹ́ra wọn bóyá náà lò tó oṣù méjì tá a fi ṣe ìgbéyàwó aláyọ̀ fún wọn kì í ṣe kó ṣe ẹ̀dọ́dún kan tá a ti wà ọdún méjì ká tó ara wa ìwà tó rí èéfín ni tí èèyàn bá dẹ̀ yá ìwà oníwà tó yá lò lórí pé kóun lè dá ẹ wo gbélé tó jẹ́ mẹ́ta tí ó ti gbàgbé tí ó ti múnú wà ara ẹ̀ gangan ètò máa mọ ọdún èèyàn tó jẹ ṣé o èyí tí ẹjọ ṣọ́ra ìwà ẹjọ ṣọ́ra yín nípa ìwà yẹn ó ti tó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká so igi tó nárinrin ṣe ti gbọ́ ọlọ́run adé wa pẹ̀lú yín ẹyẹ òkè wa fi apá kan fò ìjẹ ẹsẹ bàbá bàkà mọjọ. ó dà mọ. àmọ́. Ah, ah, ah, bọ́lá bọ̀ dé mr bọ́lá. sí pé bẹ́ẹ̀ sì máa ń yọ wá rè. ṣùgbọ́n kún ilẹ̀ yẹn ṣùgbọ́n ní dàtí máa ń pàdé. bọ́lá bọ̀ dé kò rí bẹ́ẹ̀ o. ó dáa níyẹn o tó bá dẹ̀ lọ kó jẹ́ kí n mọ̀ o. ó dà mọ. ó máa yọjú sí i. ẹ àmọ́ màá rí ẹ létà ó ti wọ́.

hello Okambi is my name. okay. èmi ni mo lady yẹn bá where wẹ̀ wá. ẹ jọ̀ọ́ má bínú mi rò pé mo rí yín. mo wá síbí láti wá rí ẹni ó possible kó má tètè dá ojú mi mọ̀ but èmi mọ̀ ẹ́ and i know a lot about you. nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé mo mo mo láìkẹ́ òun mi kémi àti ẹ̀ mọ̀ra jù báyìí lọ wọ́n mọ̀ pé tabajù ní mọ́tò ló máa lè understand better tó o bá mọ̀ mí mi mọ̀ ẹ́ dáadáa. Ah, ah, ẹ rí mi rí ẹ̀dẹ̀dẹ̀ ń sìn ẹni kí n wọ mọ́tò ó tún yá ẹni ẹ̀fẹ́ fẹ́ mi ṣé mọ̀ mí rì ni. yeah kò kò ní mínì mi ní take time ẹ púpọ̀ kákọ̀ jókòó ní mọ́tò ni mo like ẹ ni mo ṣe wà ń bí ẹwẹ má bínú mo ń ṣe nǹkan bóyá tẹ bá ní nǹkan mi tẹ̀lé sọ ẹ sọ ọ̀rọ̀ kan ṣe. ọmọ yìí jábàtà. orúkọ rẹ̀ dà ènìyàn lè kàkà miwa poison ènìyàn korúkọ rẹ̀ dà ó korúkọ rẹ̀ dà ènìyàn lè yẹ ká pè miwa poison ẹ pè é kí n gbọ́ poison ee poison poison. ọ̀run àṣebí emu mẹ́nìkà o ènìyàn àfẹ̀jẹ̀sán ló tún tọ́ jáde. ṣe gbogbo ìranù ṣé pẹ̀lú ọ̀rẹ́ mi ni best friend mi ni mo jọ rún wọn àti bọ̀dé tọ́jọ́ ń dìmọ̀ ra wọn tọ́jọ́ ah, ẹ̀wọ̀ àǹtí mo wish kẹ wà ń bẹ̀ mo wish kẹ wà ń bẹ̀. ó fọkàn balẹ̀ ṣùgbọ́n má o mi lè fẹ́ kó ronú bọ̀dé tó ń sọ̀rọ̀ yìí èmi ni bàbá èmi ìyá ẹ̀ nǹkan tí bá dẹ̀ ti sọ báyìí òun lábẹ́ gé tó gbọ́ hmm. ṣe bọ́ọ̀rẹ̀ ẹ lọ́lá lòún pẹ̀lú. ọlá ni. bẹ́ẹ̀ kò lè fẹ́ lọ́lá nílò ń ṣọmọ gidi láláyé ń gidi rárá ìwọ fèmi àti ẹ̀ sílẹ̀ jẹ́ kémi fojú mi rí kémi bá sọ̀rọ̀ torí mi ò rí ibi téèyàn ti ń rí ọ̀nà lẹ̀ tó ń kọrí sígbó ìwọ ọmọ gidi wà lẹ̀ ó ní ọmọ pa òbí lọ láyé ló ń fẹ́ máa gbé kiri kò bọ́ sí. ẹ̀wọ̀n àǹtí àlójú nǹkan tẹ̀ ń sọ yìí lọ àwọn méjèèjì ti wà in love àwọn ti wà in love ó gbogbo eléyìí lọ àǹtí ọlọ́run bá ń gbọ́ ó wù mí pé kẹkàn rí wọn báyìí. a ní fi sílẹ̀ sẹ́mi bó ṣe máa ń ṣèyàn nìyẹn téèyàn bá ti ní heartbreak á dàbí pé kí gbogbo ẹ̀ kọ́rọ̀ yẹn kó sáré tò ẹ́ kíjà má sí mọ́ kó ti rólólùfẹ́ fìyẹn lẹ̀ sùúrù ló máa ṣe o sùúrù tó lọ́jọ́ ló máa ṣe èmi mọ̀ pọ́rọ̀ ẹ̀ máa níyànjú ẹnu la máa fi sọ èdè la máa fi jókòó fèmi àti ẹ̀ lẹ̀ èmi lẹ̀ gbọ́n nǹkan tí mo bá dẹ̀ ti sọ òun labẹ́ gé wọ́n fọkàn balẹ̀ gbogbo ẹ̀ máa níyànjú ṣùgbọ́n má ké mọ́. àbí rán ní sí ọ àdàkùtẹ́ ti gbọ́ ẹni ò rárọ́ ah, ah, láàyè bí kò lè ra òótọ́ ara. Ah, ọ̀sán dálé kùnrin àbá. àbọ̀ mi mo wá gbà. òkè ní tí ìlàbọ̀ rẹ tán. látago mẹ́sàn-án ti ti tajà fún yín mo padà alágo méje ní ìpadà kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ dá mi lóhùn jàre. ìyìn tí ìlàbọ̀ rẹ tán. ọgbà fún àwọn wèrè kí wọ́n lọ sórí ọ̀bùrú pẹ́pẹ́ padà sẹ́yìn. ṣé wọ́n fẹ́ náà mi ni. kí ló wá káàkiri ọ̀gá mo rọ kàárọ̀ rẹ ní sa. ó ra ọkà ọkà ló wá fariwo young lady. sa. kí ló ṣẹlẹ̀. ẹ ṣeun gan sa táṣẹ̀dànù bá pọ̀ ẹni tá kúkú kí ṣeré fún kò ní mọ̀ mo ti tajà fún ọ látago mẹ́sàn-án ó dẹ̀ ní kí n máa padà kí n máa padà kí n tó wá gbà bọ́. òótọ́ lábígẹ́lì máa fún mi lóúnjẹ láago méje láàárọ̀ ṣùgbọ́n tí n ti ká bọ́ fún ebi tètè máa pa mí bó wá fi lo ọ̀rẹ́ mi ó wá ní pé tí èèyàn bá tètè fà á bọ́ ebi tètè máa pààyàn padà lọ́jọ́ kí wọ́n á rọ do you accept you are a fool. ọmọ sọ bẹ́ẹ̀ lè wá sa. return abọ́ ẹ̀ fún. young lady sir. next time tó bá ta ọjà fún tí ó ti tèrè tán abọ́ ẹ̀ mi ò ní kí wọn náà máa pariwo ṣùgbọ́n nígbà yóò kí ṣọjà. ẹ poison mo ṣe lálàá yẹn nìyẹn aládùúgbò rú mi lójú púpọ̀. ìyá wa àlátẹ́lá ìdìnnà sọ ọ́ tọ́lẹ́mú sẹ̀kí mọ̀ mi ó lóun ọba finimọ̀nà tí nǹkan bá rú wa lójú ní ká béèrè lọ́wọ́ òun ọlọ́run ọba òun sì láràn wá òun náà yóò sì fi wá mọ̀nà. bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin allah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah ìyàwó àlátẹ̀lá lórí ajá zainabu aláàrẹ ni ìyá wa láre ní àmọ́ nǹkan kan bẹ níwájú ajá Zainabu tí nǹkan kan ti ń fì báyìí tí ń kù nǹkan kan ń kù báyìí ìyá wa àmọ́ ìjọ wa fi ṣẹ́gun nǹkan náà kó pọ̀ bẹ́ẹ̀ ni ò sì lágbára ọlọ́run ní kájá Zainabu ní kó gbá àwẹ̀ bájá Zainabu bá ti lè gbá àwẹ̀ ìyá wa gbogbo bùkátà ń bá bí ya kò gbà bẹ́ẹ̀ ni ya á gbà á kódà àjọgbà ni èmi rẹ. ìyá ẹ wo lẹ́yìn ò bá ní purọ́ tí n bá sì ní ṣèké fún yín kó lè akọ wọ́n la ọ̀ka àná mọ́ra ó ní bó ti lè wù kó dodo kó korò kó juwọ́ lọ ó ní ká sọ tí n bá wá sọ ọlọ́run ọba òbí mi ìyá wa torí ẹ̀ ló jẹ́ kí n sùn dúdú fún yín. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ bàbá ṣáà ti gbà wẹ̀ ló bá tán. ló ah, bá tán ìyá ẹ kí làá wá ṣe nítorí tí ilé làwọn náà fi ń sin náà ẹ mọ̀ pé tẹ́yìn bá mú alẹ́ làwọn àbá náà ń jẹ ẹ̀gbọ́n ìyá ọmọ mi imú máa nìka o kò já gbòòrò àṣebí imú máa nìka o ènìyàn afẹ̀jẹ̀sọ́nà tó tọ́ fún jáde o. níbi kájọba jọba èmi wò ó pé bọ̀bọ̀ kan bí yẹn tó ló ń ẹ bí a kò fún ní tíráyà ní opportunity because àwọn ẹni tó lè ṣe é ẹ ẹ wo bí ọ̀rẹ́ mi jẹ́ kí n sọ kinní kan fún ẹ tó lọ́rẹ́ mi sọ ó ní láti fún ọkùnrin mi ní trial tó bá ń ṣe báyìí tó kàn wà múdi kó lè help ẹ kó lè help ẹ ṣé bó ṣe ń ṣe yóò dàbí wà pé o ṣì ń live in the past ni fún ọkùnrin mi láàyè jẹ́ kó wọnú ayé ẹ wá jẹ́ kó wá tún ayé ẹ ṣe ẹ́ báwo ló ṣe ń ṣe báyìí mi i don't like it mi láì bó ṣe bó ṣe ń di tó ń di mi ò like it kò bẹ́ mi lẹ́jẹ̀ mu náà. Ah, ah. ṣé kìí ṣe pé ẹ tún fẹ́ tì mí sí oko parun ẹlẹ́ẹ̀kejì. ìparun bíi ti báwo tí wọ́n bá ju òkúta sí ẹ tó bá bá ẹ lórí wàá ní ẹni èèyàn burúkú ni ìwọ ló máa mọ nǹkan tó máa ṣe nínú máìlì try láti fún ọkàn bí ní chance ni wọ́n fi lè mọ̀ òun á kàn bẹ́ẹ̀ sí bọ̀dé àti ọkàn bí ìwọ ló mọ̀ mi èyí tó máa ṣe nínú méjèèjì náà rẹ́ mi. ṣé ìwọ mọ̀ wípé tí ọkùnrin tó bá break heart àwọn obìnrin the only thing that ṣe ni pé a máa tún ṣí àtì yẹn lẹ̀ kí ọkùnrin mi kó tún wọ ọbẹ̀ kó tún wá bá wa tún ṣe bó tó bá fọkùnrin mi láyé báwo lè fẹ́ràn bóyá ènìyàn tún fẹ́ ṣe é lóore àbí kò ṣe é lóore àbí ṣé ìwọ ò mọ̀ wípé tí èèyàn kan bá da fánù èèyàn kan náà ló tún máa kú báwo ló ṣe ń ṣe báwo dẹ̀ sọjí ayé ẹ̀ sọjí ayé ẹ̀ kó má parẹ́ ọ bèbí yìí náà. wake up ṣùgbọ́n. tẹ́nìkan bá da fánù. èèyàn kan ló máa babe kò mí kò tí ì lọ gan báyìí ṣé ló dáa pé kí n máa tẹ̀lé lọ. <laughs> come on a sì jọ máa wà dáadáa náà mo dẹ̀ sọ fún ẹ mo ní tí n bá ti ṣe nǹkan tí mo ń ṣe tán lọ́túnla màá tún wá píìkì ẹ. n tí mo ti ń rò lélẹ̀ bóyá kí n kúkú wáyè kí n wáyè ojú sálàjà so that kọ́ lè mọ̀ mi à á lè free. Hmm. má ti jẹ́ ká ṣe báyìí ṣòro àlàjà wọn burú hmm. sómi ìdẹ́fẹ́ kan embarrass ẹ̀ so màá mọ bí màá ṣe tébù rẹ̀ wájú mi. bó tó bá fẹ́ embarrass mi jọ́kọ́ embarrass mi tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ ni. <laughs> ṣá máa pẹ́ wá gbé mi. all right darling take care of yourself. inú tuntun funfun jáde eh? o mo mm. bẹ̀rù ayé ìkàlẹ̀ ènìyàn ènìyàn forúkọ rẹ̀ dà forúkọ rẹ̀ dà ènìyàn lè kàpẹ́ ní ìwọ ènìyàn forúkọ rẹ̀ dà. result test àti ṣe fún yín rẹ̀ but result yóò yàtọ̀ sáwọn ìta tí ń ṣe tẹ́lẹ̀ fún yín náà tó túmọ̀ sí pé yín help wa o ẹ help wa ẹ help situation madam ẹ ń ronú ẹ ń ronú bẹ́ẹ̀ ṣe ń ronú iná ẹ ń fọkàn yín ní wàhálà lẹ́yìn stress ibi iṣẹ́ wọ́n á tún wá face the stress ẹ̀yìn náà nílé inú wọn ò kí ń dùn. kí lẹ expect a weak cell will actually produce a weak cell too. ẹ jọ̀ọ́ madam ẹ help àwa kẹ́dẹ̀ help ara yín kí nǹkan tá à ń fẹ́ kó lè jọra wọn ṣe gbọ́. doctor you cannot just understand doctor what I actually need is a child I need a child of my own èmi náà fẹ́ bímọ doctor. <laughs> madam ní agbára tí ọlọ́run ẹ máa bímọ ṣẹ́rí inú yẹn ẹ máa fi inú ṣoyún ẹ máa fẹ̀yìn náà gbọ́mọ pọ̀ inú ọkọ yìí náà adẹ́dùn mo ti pè wọ́n wọ́n ní táwọn bá ti ń bọ̀ láti fi ṣe àwọn ayábí so madam ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ kẹ́yìn náà fira yín lọ́kàn balẹ̀ kí inú yín yẹn lè gba bébì dúró. dókítà ẹjọ ṣé ẹ lè fún mi ní ẹni oògùn ní kí tiẹ̀ jẹ́ anything anything at all i don't care i will use it please. I want a child. Doctor, I need a child. Madam, ọgbọ́n we dig here for you? ní time time for my bọ̀ sí. Ṣé. Ẹyin guys. Ara. Jago nǹkan. Jago báwo. A ní ìyá bímọ. Ìyá ọ̀dẹ̀ bímọ òun ló mọ kí ló kàn mí. Kí ló kàn bóòsì. Aláìkan tó ṣẹlẹ̀ ní pé àwọn ọmọdé ọ̀yàn ti mú ẹ̀rù yẹn wá ọmọ ìwé tá a máa ń lò yẹn ìdá tó dẹ̀ mú àyẹn fún àgbọn ọ̀nà ẹ tú gan bá jẹ ní ẹgbọ́ nọ́mà náà kàn ní láti mọ̀ tó mọ pé máa ṣe látọ̀dọ̀ aláì. nǹkan tó ṣẹlẹ̀ ni pé káyìn ṣe kí ni kẹ̀kùn àtẹ máàpù sílẹ̀ káà ṣe kí ni ká fọ́lọ̀ máàpù ni àbí báwo ni. kò sí máàpù kankan tá a tó fẹ́ máa gbé kalẹ̀ kéré nu olè jíjà oníkọ́lá tí ń jalè ọmọ kókó kì í ṣàkópa jẹ a máa lọ bá a ṣe ń lọ náà ni àdè máa dé bá a ṣe ń dé ògò sí wèrè iṣà nìyẹn. ó dọ̀bẹ̀ nìyẹn gọlọ́lá máa lọ gọlọ́lá máa bọ̀ kó ń kọ́ bá aláàkó ń ké alẹ́ òní lẹ́kọ́ ọmọ ejò máa rìn àá ah, máa ṣe tiwa. poison bàbá o ẹnu yìí làṣẹ wà kọjá bá ti lé sílẹ̀ làwọn máa fọ́lò. excuse me ẹjọ hello darling how far. darling darling bíi ti bá òní ẹ bẹ̀rẹ̀. okay then guys ẹjọ excuse me. kí ló ń kí ló ń dáhùn ibi tí wàá wò. sórí ẹ̀ ń yí mi. bí tí wàá wò nìyẹn ìjọ ò ní ẹ bẹ́ẹ̀ báyìí. ìjọ wa ń gan wa gan wa sọ kí ọkọ máa ní ìdíkọ máa ní dáhùn ṣé àti níyàwó ní ẹgbẹ́ yìí ni. ó yà mí lẹ́nu ó mọ. ẹ lè dánú lẹ́nu ẹ wò. ẹ wo bí ẹ wo bí. ẹ̀wọ̀n aláyẹ̀ wà ìwà ẹni sùúrù mi sùn débi tí màá tòrùn gbé o ọwọ́ ẹni gbogbo ẹ wà náà akínníyàn ò pariwo o ọ̀gá òsùn kọ́lọ́rẹ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀ ń pè nínú mẹ́ ẹ̀ ń pè láṣẹ ọ ti ń raṣọ ọ̀gbun ó ti ń fọ ọmọ kódà ọmọdé ọba ti ń pọ́nlé tí wọ́n ti ń ka àmọ̀ òun la máa ń lo dálífù àbí ká lo sútà àbí ká lo i love you ó ìwé ń ṣe ni ẹ̀yìn orí ẹ̀ ìgbé kí wọ́n ti ń lo kìlógírẹ̀ ó ń lo i love you jáde. alájà ṣé bẹ́yìn náà lẹ bí wa wọ́n ní tọmọdé bá tó lọ́kọ àá fún un lọ́kọ ni alájà ẹ dákun torí ọlọ́run àdúrà ni ẹ jẹ́ ká mọ̀ gbà kí ọlọ́run ọba kó sebẹ̀ ní bùjókòó ayọ̀ fún un ìrírí tí mo rí yìí inú mi ò dùn o alájà ẹ dákun torí ọlọ́run ẹ má ronú mọ́. kì í ṣe pé èmi náà kì í ṣe pé mi ò mọ̀ pé nǹkan ayọ̀ ni náà mọ̀ pé nǹkan ayọ̀ ni àmọ́. àmọ́ wo alájà ẹ fà mọ́lẹ̀ ẹ wọlé ẹ wá lọ jẹun. ẹ wá lọ jẹun. ẹ wá lọ jẹun. ẹ pẹ̀lẹ́. olóko kọlá ní kẹfẹ yìí. báwo lẹ́yìn wọlé. ọ̀yì irú question wo nìyẹn mo ń bèèrè lọ́wọ́ àwọn akébà làá ṣe wọ́n bíbà yìí. ṣé o ti gbà pé abẹ́rẹ́ làwọn àná nínú gbogbo nǹkan láyé abẹ́rẹ́ nìkan ló ṣàṣeyọrí ṣe àwọn bọ̀sù wá ṣiṣẹ́ ilé kan wà táwọn olè wọlé. nígbà kan pẹ̀lú ọjọ́ bẹ́ẹ̀. kò kò ṣe mọ́ nǹkan níbo ni last day. poison kí ló ṣẹlẹ̀ okay ẹ máa lọ mi ò jalè mọ́ na by force. poison nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ a need anything ó ti yẹ kan fún wa ní plan last chance lélẹ́yìn náà káwọn náà ṣe kíni káwọn náà fi bí happy káfi lè ṣe kíni ká establish now honestly ah ló tún ṣẹlẹ̀. kí ni àwọn owó lẹ́ ń sọ yìí wọ́n á láyé nǹkan tẹ́mi tí aláàdì sọ fún ẹ ni pé ó ti náwó ló ṣe rántí pé ó máa fẹ́ yàwó ó máa ní ìyàwó ẹ̀ máa nóyún jẹ́ káwọn náà máa gbádùn jẹ́ káwọn máa gbádùn jẹ́ káwọn náà náwó jẹ́ àlọ́ ṣe eléyìí tá a bá ti gbówó dé bàbá ti gbówó ní eléyìí àánú àánú àti àmà ṣiṣẹ́ lẹ̀ báyìí. láti fọpọlọ sí i kò yé yín nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ máa dúró map operation alẹ́ yìí fún yín ó ti yé ẹ lọ ju yẹn fún ara yín mi ní láti. lọ́wọ́ lè lẹ́yìn náà. tiẹ̀ náà ṣé o ṣé o understand gbogbo nǹkan tí mo sọ látàárọ̀ ni ṣé o lè lead ni. kí ni ìyàsẹ́ wọn ti lead tẹ́lẹ̀ ni ok fine èmi lèmi pàṣẹ sí pé kí wọn náà lead wọn kẹkẹ lọjú dán. ní ní ní táwọn yẹn bẹ̀rẹ̀ sẹ́yìn mo ti lead tẹ́lẹ̀ ni. poison mo fọ ọ. ṣe ọmọ nàbọ ah! mo wí tèmi ìka òpin láyé ah, gbogbo ohun tó bá ṣe ó di dandan ó kẹsàn-án rẹ lọ́jọ́ ah! torí náà má ṣe kánjú adáni gbàgbé lélẹ́dùn márùn-ún baby, baby, please, please, please, calm down, calm down, calm down. Darling, I can, I can explain. Tó bá, tó bá yẹ pé o ti, o sọ lọ lóòótọ́ tipẹ́tipẹ́. Darling, wàá notice pé mò ń sọ fún wọn pé mi ò ṣe mọ́ ni. Fine, o ti, o ti rí mi, o ti mo jẹ́. But trust me, mo fẹ́ kọ́ mọ̀ pé ìgbà ìmọ̀ ni. Gbogbo ìgbà yẹn, ìgbà tí mo rìn nílànà iṣu ni. I'm a changed person now. I want you to believe me. Please, darling. wọ́n ti pọ̀ tó wa wọ́n ti pé o ní láti wọ́n ta rẹ̀. Darling, take it easy. Àìmú ah, ah, máa nìkan. ṣe báyìí náà mo ṣáà ti sọ fún ẹ mo ti sọ fún ẹ táìmù ìdáná bá a ti lè ṣe irú nǹkan báyìí ní sùúrù fún mi. Ah. ìgbà la fẹ́ ní sùúrù dà sórí kìíní ìbúdẹ̀ jẹ́kùn ní kílẹ̀ tọ̀ ọ́ kí mo bó ṣe rí bí èkó ti yẹ para tó ti wà lọ́nà nìyẹn já jẹ́ ìṣègùn tá a fẹ́ ṣe. Ah, ah. nǹkan tó máa jẹ jẹjẹjẹjẹ tó máa sún ẹ ní sùúrù tó bá mọ̀ kó fẹ́ kí irun kan bá ìṣẹ̀lẹ̀ láàrin mi àti ìwọ náà ṣe nǹkan tó ní ṣe náà tó bá ti yọjú sáwọn òbí mi sìn kò sí wàhálà mi ò bá lè sọ pé látàárọ̀ dalẹ́ kí ni mò ń ṣe gbogbo ara mi ìwọ náà ló ṣì ní bọ̀ ní sùúrù fún mi díẹ̀. ẹ̀mí mélòó la fẹ́ yọjú sí wọn ojoojúmọ́ ló ń rí mi o n ti yọjú sí wọn náà nìyẹn aráàmù aráàmù tó tẹ̀ ń sọ yìí ọlọ́run ọba tó dára mi jìjì ó mọ̀ pé ìgbà tí a nífẹ̀ẹ́ ra wa ọlọ́run ò lè kọ̀ yẹn sára aláàlú ló ń pè é ṣòrìbọ̀dé gbà díẹ̀ ló kù ní sùúrù ṣó ti gbọ́ nǹkan tó máa jẹ nǹkan téèyàn máa jẹ dọjọ́ alẹ́ yẹn ò kí ń kanjú jẹ ní sùúrù. ọdún wo la fẹ́ ní sùúrù dà ọ sùúrù bá lè mi ò nífẹ̀ẹ́ sí jà kó má gbà. ṣé wàá ń bínú ni ṣé wàá ń bínú ni. ṣé kò tó bínú ni kò náà wò náà mo láti jọjọ yìí tábà ṣe kò tí pẹ́ nìkan fẹ́ mọ̀ nígbà tí nìkan náà wà nù bí. ṣáà mi sùúrù fún mi ṣó ti gbọ́. ó dá má bínú ṣó ti gbọ́ náà gbà díẹ̀ ló kù ṣe bíwọ náà ló ní gbogbo ẹ̀ ní sùúrù hmm. bọ́débọ́dé. anyway èmi ò bínú nǹkan tí nǹkan fẹ́ sọ fún ẹ̀sìn ni pé tó bá di lọ́la kò fún àríwá rẹ̀ mo nílò wá o ṣe nítorí ọ̀rọ̀ tá jọ pé. náà náà máa kò ń ṣe tó àkílódé tí bá ń chance náà á kìkẹ́ ló ń bọ̀ ní sọ fún ẹ ṣayọ ṣé o gbàgbé anything because ṣé orí ẹ ní ìmì ìfẹ́ gbọ́ sórí kankan mi ò lè padà wá sílé yìí o ó tọ́ ni. kí ló dé dé kí ló ṣẹlẹ̀ yín girls ṣé gbogbo ìgbà ni mo ṣe máa ń gbàgbé nǹkan ẹ̀ ẹ̀ dẹ̀ ti sọ lẹ́nu kalẹ̀. ó láì kó máa gí ìwọ ogun mọ́ máa stress ara ẹ mọ́ tó bá ti rí tó bá ti rí mọ́tò tó park síbi nsìn wàá rí ìgbà yẹn ló wà máa rántí pé mo fẹ́ mú bra mi o mo fẹ́ mú pátá mi o mo fẹ́ lọ gbé ṣù mi o. ẹni tí ó tiẹ̀ ti dáǹsì ṣe pé ó gbàwọ̀ ò tí ì dé tó o gbàgbé ní ilé. kí ló dé. ó ah, ní pé kí n béèrè ni torí níjọ́ yẹn o gbọ́dọ̀ má sí níbẹ̀ o. Ah, o ò jẹ́rìí kápẹ́ǹtì àìgàn gbọdọ̀ fẹ́ yín èso ṣó fẹ́ gbọ́ any appointment for that day cancelled àjọ máa rọ̀ kẹ́ ẹ̀ ní kí ló ń bá mi sọ. Oh, ẹ jọ ẹ jọ gbogbo ètò ẹ̀ ń sọ látàárọ̀ mo gbà ṣe rí elé ìdíṣẹ́ ni láti mọni lọ́lẹ̀ hmm. tó bá níṣẹ́ ń jọ yẹn ẹ hmm. jẹ́ lọ torí pé ó bẹ́tà kéèyàn tẹ pamọ́ṣẹ́ kéèyàn má bàa wá padà tẹṣẹ́ má pa o. àti tíjà fẹ́ jọ́ lẹ́jọ́ kí ló ń bá mi sọ ẹ tí o fẹ́ gbọ́ èmi ò lè wí ìlérò jọ́ o o o tèmi ṣàní pé gbúdọ̀ wà ń bẹ̀ ń jọ yẹn kò sọ̀rọ̀. bọ́dé ẹ ká san. lọ́lá bíbí ọmọ kan ń pa ìsìn jù. ìyọ́lọ́ ọlọ́run náà ni. máa wá pẹ̀lú òde wa báwo lè nìkan. ìgbà gbé ogun yín jáde bọ̀ títí yóò lè gba ogun yín. ẹ má bínú ìjọba lọ bá ń sọ báwọn yìí. kò sí wàhálà ṣe ti gbọ́ ó dáa kàn án kó ẹ no problem ẹ jọ o onímìlìkì ò ṣí èrè èwo wà lálágbọ́rọ̀ sí yín tó fẹ́ máa fi mi kí ló ṣẹlẹ̀ no no no just tell me jọ torí Ọlọ́run kí ni ìtumọ̀ òṣì tó jọ tó ṣe ń sìn no so fún mi kí ni ìtumọ̀ kankan tó ṣe ń sìn. ṣé ó bá àti mo lè fi lọ ọgàn kan rẹ mi. Ah, oh! o ò ní láti sọ̀rọ̀ náà ṣé o mọ̀ wá ẹ̀ ni ṣé ni ló mọ̀ ọ́ ni. ẹ jọ ẹ má jẹ mí ẹ jọ ẹ jọ ọ̀rẹ́ mi kò ní ìdíkò sọ̀rọ̀ náà ṣé o mọ̀ wá ẹ̀ ni a ti sọ fúnlẹ̀ ló wò fẹ́ change fílẹ̀ kó yẹ ìyá rẹ̀ náà ẹ fi ẹ wò ní ìwà ti dé ká máa lọ kò sí pé ilé wọn ti kẹ́tì lé. kí ló fẹ́ kú. bọ̀dé mi bọ̀dé mi. kí ló ṣe bọ̀dé. ilé asán mẹ́wàá ṣẹlẹ̀ nílùú nìyà torí pé mo bẹ̀rẹ̀ ayé mo sábẹ́ nìyàn ènìyàn burú ìkàlẹ̀ nìyàn mo bẹ̀rù ayé mo sábẹ́ nìyàn. Ah, ọmọ mo ẹ̀ṣẹ̀ mo yàtọ̀ ni mm-hmm. nínú mọ́lẹ̀ àtòkùnkùn. bímí náà ṣáà ti sọ o ò fẹ́ wo ibi tí mo wà gbogbo wa ni mo fi sọ fún ẹ ọ̀rẹ́ mi ṣáà ló ṣáà fẹ́ máa tẹ̀lé bó ṣáà ti rí sí ni pé ìyàtọ̀ wà ń bẹ. ó wà mo rí nígbà tí mo tọ́ wò mo kọ́ bẹ́ẹ̀ gùn jọ bẹ̀ lọ lóòótọ́ mo ò jí tọ́wọ́ èèyàn wo tó pè lọ́wọ́ èèyàn mm. ṣé náà bàbí kílẹ̀ ń pè bọ̀ mo mọ̀ kó kùnkùn lásán lásán ni tó kọ́ fa dúdú bíi ṣàkó ìfẹ́ mi òun máa. o ṣe ah. bọ́dé bọ́dé ah, lọ́lá bọ́dé lọ́lá o mọ̀ tó máa ṣẹlẹ̀ sí mm. jẹ́ ká lọ jayé fún un o ti yí ẹ sí máa wo bẹ̀ máa gbọ́kàn táwọn ẹlẹ́gàn sọ jẹ́ a lọ. ra ah. lọ́lá ìwọ. bọ́dé bọ́dé. Ah. lọ́lá lọ́lá ìwọ bọ́dé. láìnà ìyẹn ò wá tó ẹkún o mọ̀ pé rúfin àtúntò àgàlà ọjà fati sòrò tálàmù ti gbẹnu sókè bí ẹni kálukú ó sì ṣe lo kádà rẹ̀ nínú tákàdá mọ̀ pé ó ti gbẹ ibo ni kí n ti bẹ̀rẹ̀ ibo ni kí n ti bẹ̀rẹ̀. Zainab àdúrà ló lè ṣe ohun gbogbo fún àdúrà àti ìbẹ̀ ọlọ́run ọba nǹkan táwọn òbí wa fi lé orí wa lọ́wọ́ ni kò jẹ́ ká tẹ̀lé Zainab ó yá jìbò wa wọlé. ṣé kò bẹ̀rẹ̀ àbọ̀dé lè wérò wà pálapàla ìwà òṣì wà dọ̀tí yìí ẹjọ́ tó lọ́lọ́ irú wa òṣìwò lélẹ̀ ọ̀rẹ́ mi kí ló ń sọ gan-an tí bọ̀dà bọ̀dé bá tiẹ̀ sẹ́ pé àwọn bàjẹ́ tó gbé súnmọ́ ọ̀rẹ́ wa ṣọ́ọ̀rẹ́ wa ṣe yẹ kó hàn ọ̀rẹ́ wa gan ni wèrè ẹni tí ò ní làákàyè tó yẹ ká máa bú ẹ̀ẹ́dẹ́gbẹ́rún bọ̀dà bọ̀dé bọ̀dà bọ̀dé owó ló kàn bọ̀dà bọ̀dé. ẹ wo èmi ò dá lọ lálẹ́ bí o bọ̀dé gangan gan òun láláì dá nítorí pé kí ẹni tó máa kọ́ níkà tó ṣèkà ó fẹ́ tinú ẹ̀ ṣe nìyàn ṣé ó yẹ kí bọ̀dé tí lọ́lá gan bá ti ń ṣe tó ń ṣe gbogbo ẹ̀ tó ń sì díṣẹ̀ ṣé ó yẹ kó ń gbà ṣé ó yẹ kó gbà àbí kí ni lọ́lá ní tì mí ni ṣé torí pé gbogbo nǹkan ìwọ̀kuwọ̀ tó ń wọ̀ yẹn lòun ló ń fi kì bọ̀dé ẹ wo ẹ filẹ̀. èmi bí olè olè olè olè alájà tó máa ṣe yìí ó ti sú ẹ̀mẹ́ jẹ́ ká bẹ́ẹ̀ kọ ìyàwó olùkọ́yà lélẹ́yìí ah! tó bá lóun ó lè ọgbọ́n sí àtìfílẹ̀ ó ní láti bèrè ẹni tì lọ́wọ́ ẹ̀ ah, ah. ṣé mò ń sọ̀rọ̀ yìí fún ẹ̀ ń gbà yẹn ó pé mo máa ń tètè fura ọ̀rẹ́ mi ó ní ẹ fílẹ̀ kò lè ṣe irú ẹ̀ kò lè ṣe irú ẹ̀ àwa ti treat fọkàn ọ̀bẹ ṣó ti gbọ́ sórí ibọ̀ ọ̀rọ̀ ti rí. Ah, ṣé wo lọ́run tó dákẹ́ rárá bí ẹni tí ó ní rọ́jò ah, ìwọ ló ń da gbogbo olúlámù ìwọ ni poison ah, tèmi bá mi mo ti ṣe sí i ṣé òun fẹ́ tó bá jalè nípa ìmọ̀tọ́lẹ̀ ìgbà ni wọ́n pa wọn kì í pa àwọ̀ àti pé mi ò pààyàn mi ò fẹ́ jẹyàn lílẹ̀ ẹni tó bá pààyàn tó fi jẹyàn yílẹ̀ lọ́ọ́ máa pa darling like I said before I'm a, I'm a changed person now please o ní láti understand me ṣe mọ̀ pé oyún mi wà ní ọ̀rẹ́dẹ̀ o ṣàní gbọ́ ọmọ mi fẹ́ lónìí. Boy, mo dẹ̀ ń bẹ sọ látọjọ́ ìpè kó jẹ́wọ́ fún wa ibi tá a ti lè rí poison má jẹ́ kí ó pa àwọn òbí ẹ kó dẹ̀ waste lé lórí náà. ah alaye mi ti sọ everything fún yín náà ah ẹ wò owó bíbá yín ló dùn yín náà mi ti sọ everything fún yín ah ṣe a máa mú yín débẹ̀ ẹ má wọ yín ah ìwọ wo ilé ìwà ìwọ náà. kí ló bá sọ kò sí ọ̀rọ̀ rẹ̀ ìkọ́ta fẹ́ lọ́wọ́ wa. the only thing ma ṣe fún mi gbé dìde ó lè bí wa lọ ó pẹ́ kí ló ṣẹlẹ̀. ọlọ́run bàbá mo sáré jáde mo lọ ṣe one or two things kan bàbá. ọmọ gbàgbé one or two things jàre ẹrù yẹn dà. bàbá iṣẹ́ yẹn wà nílẹ̀ nọ́mbà one. àlàyé ọ̀gbẹ́ni tírénì eléyìí tó sọ̀pọ̀ rí jò ní sáà. bàbá kọ̀ǹfàmù yìí iṣẹ́ bìlífù ní aláyé tẹ́ bá bìlífù ẹ̀ bìlífù lọ́wọ́ alájú wa sọ́ọ́ àbí Pasuma wọn dà àbí jọ́nà àbí captain cash lamẹ́ríkà bàbá àgbà wọ́n máa ń fìlì iṣẹ́ wọn máa ń gbé ó wà ń bẹ aláyé. òwe lọ̀rọ̀ ọlọ́run ó lè wá bí àlá àbí kó rán ní sí ọ adàbọ̀tẹ́ ti gbọ́ ẹni òràrọ̀ láyé bí kò lè ra òótọ́ ara mi torí pé mo bẹ̀rù wá ìwọ ló máa jíwèé gbogbo àwọn yẹn fẹmi àbí. bàbá ṣe bìlífù tẹ bá ní kílò ní mọ́tò yẹn gbé ẹgbẹ́ síbẹ̀. mo ń bọ̀ jọ ah, eléyìí ni mo tó kọ̀ fúyẹ́ lọ́wọ́ mi. kílò ní mọ́tò yẹn gbé ẹgbẹ́ síbẹ̀. ava. ẹ lọ́kàn mi poison oògùn ṣé ọ̀nkọ́ tá à ń sọ ló wà lẹ́yìn kí ló tó ṣe báyìí fún mi. ẹbẹ bíi ti ń ba kárí àmì jẹ ni ó sọ fún mi ò ṣiṣẹ́ ìmọ̀ náà ó ti jẹ́ ìmọ̀ pé ó ti withdraw. ó píríṣì tọ́wọ̀n gáìsì ẹ̀ lọ ṣe ń sìn òwe gbé yàrá sí gáàsì o wọ́n ti pa wọ́n bọ́ìsì ẹ̀ o wọ́n ti pa wọ́n bọ́ìsì ẹ̀ ṣó dẹ̀ lẹ́yìn kan tó rí mú ah, mo ti ń pariwo báyìí gan into èyí station mo wà ṣó lẹ́yìn kan tó rí mú nu wọn gbogbo téèpù tá a ti rìkọ́dù láti yọdún yìí ó ti play ẹ o. from the beginning to the end. wo nǹkan tí mo fẹ́ sáré sọ fún wọn sì ni pé any place tó bá wà tètè já pa fórí ara ẹ o a ní kò discharge má bẹ̀rẹ̀ bí tèmi wà ní station mo má jẹ́ kí n máa pariwo wọ́n bọ̀ ẹ̀ fún àlẹ́ ààrẹ jọ já pa. 哎。 mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí máa mi màá wá yọjú sí yín lọ́sàn-án la ṣe ti gbọ́. bébì. máa pè yín padà mọ̀. cut cut cut èmi àti láti mú òun sí. kí ló dé àyè sọ̀rọ̀ náà. ọ̀rẹ́ balẹ̀ wọ́n ti táyìn lélẹ̀ láti sọ ẹni ọ̀rọ̀ ó pọ̀ ní láti tẹ̀lé mi simple. ẹ ẹ sùúrù wa. discover pé last strength lédi yẹn ni wọ́n fi gbé débi ọ̀gbọ́n yìí ti fi ṣe wàhálà púpọ̀ jù nígbà tẹ́yìn ọlọ́pàá nílé. Um, Mr. Desmond. Omi ò dànù, ṣùgbọ́n agbèfọ́. Omi ò dànù, agbèfọ́. I don't understand. What is the situation, doctor? Nǹkan tí mo sọ fún yín I lose the Ashipomowa. What's happening here? Tìyàwó mi là ń sọ tẹ́lẹ̀. Owó tún lé léyìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Àwa náà ń gbìyànjú ni. Poison, ẹ pè àrọ́pẹ́ dún fẹ́yàn kankan. ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba alápàdúpẹ́ ni ọba tó jẹ́ pé wọ́n bá ń pa ni ká tún máa dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ni ẹ wo ìnẹ̀lì láìwá ìnẹ̀lì lè rọ́jì òun ló fún wa òun náà ni ó tún gbà lọ́wọ́ wa tó bá wá fún wa tó bá gbà lọ́wọ́ wa kí la ní ta fẹ́ ṣe fọ́lọ́run ọba kò sí ní ta fẹ́ ṣe yẹwà kò sí ní ta ṣe gbogbo wa tá a jòkó ìwòkú ni gbogbo wa ó ti torí bàbá ti kú nìsín gbogbo erùpẹ̀ ní wa lásán ẹ ìyá wa mo wá fà nẹ́bí mo mọ̀ bẹ̀yìn ọlọ́run ọbọ̀ bá mú omi aburú kò lójú yín ẹ ní sunkún ṣẹgbẹ́ ìyá wa ẹ ní sunkún. ẹ ṣe wọn fa ah. káà káà wí fọmọ ẹni kò gbọ́. ọkọ orúkọ rẹ dà ènìyàn lẹ́yẹ ká ní ilé wọn. àbọ̀ ẹ ló ga màmẹ́ ẹ mú àtúnṣe ti múra yín kẹ. ìwọ náà ti mọ̀ ìyá tó ní ó mọ̀ pọ́jọ́ gbogbo bí ọdún ni tàwa. ẹ wò má mi kí lẹ ṣe bí ń pa mí. tuntun tàbí hmm. àwọn bọ̀dà tó já yín lẹ̀. ah má mi gbogbo nǹkan lẹ máa fẹ́ mọ̀ ọ̀rẹ́ mi ni. tó kí a mọ̀ bó ṣe jẹ́ o kẹ́yìn náà dẹ̀ wò ó rí dáadáa kó yẹ pé tó máa tẹ́ mi lọ́rùn tó máa tẹ́wọ̀ náà lọ́rùn òun ni kò yẹ o ṣé o gbàgbé ọ̀rọ̀ àfa ààwẹ̀ tó ní kó gbà èmi náà ṣetán láti bẹ ìgbà kájọ gbà ó. ẹ wò má mi ṣé bọ́rọ̀ bọ̀dé náà ni kí n gbàwẹ̀ fún ànímọ́ àti bọ̀dé àti dìpáàt àwẹ̀wò mo tún fẹ́ máa gbà ah, mi ò lè gbàwẹ̀. Ah, kò burú ṣáà gbàwẹ̀ èmi ti ń gbà báyìí o. ẹ wò má mi ẹ fọ̀rọ̀ àwẹ̀ lẹ́fọ̀ náà elé ọ̀rẹ́ mi ni tó bá yá ẹ máa mọ̀ bó ṣe jẹ́ but for now ọ̀rẹ́ mi ni ebi ń pa èmi. oúnjẹ oúnjẹ ń gbogbo tó kiri lọ látàárọ̀. ṣe rí lóòótọ́ mo enjoy ara mi bọ̀ oúnjẹ tí ń yẹn gangan mo gbọ́dọ̀ jẹ. mo mọ̀ pé ẹ̀fọ́ lẹ́sìn olómi gàrí ó mọ bọ́ yẹ mú ìrọ̀ lórí tó. Ah, ọjà dáhùn kí lẹ́sìn àìdáhùn jẹ́. ọjà ilé kò lọ gbó. ẹ̀hẹ́ ààrẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni mo lè bínú gan pé mi jẹ màá sọ fún yín pé mi jó oúnjẹ yín. ẹ má àṣọ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé wọ́n nìkan ni mo bí ìwọ dúró kó tó pèsè àjùṣe àrípẹ́gbọ́n ìdíwọlé tó ti gbẹjẹ aláwo ṣé nígbà tí mo tọ̀ yín wá tí mo wá rọ àlá fún un. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàwó. òbí ká gba àwẹ̀ ẹ láwẹ̀ ló lè ṣiṣẹ́ ẹgbẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàwó. ó lè délé mo sọ fún un kó gbàwẹ̀ oh, oh. ìbùdó kan mo dáwẹ̀ náà gbà bóyá mo bá gbàwẹ̀ ni gbogbo eléyìí ó rè kọjá lórí ẹ. àbí àbí àbí. àmọ́ tó o. aláwọ̀ ti ẹ ẹ tún wá ní sunkún náà ni ọlọ́run ọba mi òkè òní pe tiyín lẹ́kún ìyá ẹ wo téèyàn bá sọ pé ikú alájà wa Zainabu òdùn ni ìyẹn purọ́ ni ìyẹn ni àmọ́ bá a ti lè wù ká ṣe tó òkú sunkún òkú ni ìrìn akáṣọ lórí sunkún ara wọn ajá ti débi ọkọ ló ó sì ti bọ́lẹ̀ gbogbo náà bá dé ibi tá a ti bọ́lẹ̀ á bọ́lẹ̀. bọ́lọ̀ ń bá pa gbogbo wa kí la fẹ́ ṣe ṣẹgbọ́ ẹ má sunkún mọ́ ìyá wa o ọlọ́run mú mi aburú kò lójú yín wo ẹ̀yin ẹ má sunkún mọ́ ẹ má rọrùn mọ́ lójú ni bẹ́ẹ̀ bá tún sunkún báyìí ẹ má jẹ́ kí ìyá máa ronú ni àmọ́ ẹ má rọ̀ wọ́n lójú ọlọ́run ọbọ̀ mi òkè ní òun omi ojú aburú ní òun kò lójú wọn ẹ ṣẹgbọ́ ìyá wa ẹ wo èmi nìkan kọ́ ló yẹ kí n wá bì kódà bá a ti parí àṣà látùtàn tí ò bá ṣe torí ọ̀dọ̀ àlájà mọ̀ṣúra tí mo ní káwọn ọmọ ìjọ tó kù lọ mo rí pé dọ́nà wọn tètè dé olóyè mi ní kí n wá bá yín. sẹgbọn ìyá ẹ má bínú má bínú ó ti yẹ yín ọmọ ní ẹ mọ sunkún mọ mọ sunkún mọ ìyá wa lójú ni. <laughs> ilé ẹ̀sán mẹ́wàá ṣẹlẹ̀ ní ọkùnrin torí pé mo bẹ̀rù ayé mo sábẹ́ nìyàn ènìyàn burú ìkàlẹ̀ nìyàn mo bẹ̀rù ayé mo sábẹ́ nìyàn ènìyàn burú ìkàlẹ̀ nìyàn. imú máa nìka o jágbórun àṣebí imú mẹ́nìkà o ènìyàn afẹ̀jẹ̀sùn ló tutọ́ funfun jáde o mo bẹ̀rù ayé ìkàlẹ̀ ènìyàn ènìyàn forúkọ rẹ̀ dà forúkọ rẹ̀ dà ènìyàn lè yẹ kàpẹ́ ní ìwọ poison ènìyàn forúkọ rẹ̀ dà kò forúkọ rẹ̀ dà ènìyàn lè yẹ kàpẹ́ ní ìwọ taking the poison. Hey, poison. Poison. Poison. É taking the poison. Poison. Poison. Hey, poison. Ọmọ nàpọ̀, mo wí tèmi, ìka òpin láyé bí gbogbo ohun tó bá ṣe, ó di dandan ó kẹsàn rẹ̀ lọ́jọ́ kan torí náà má ṣe kánjú adáni má gbàgbé lélẹ́dùnmáre ní gbọ́kàn rẹ lé olúwa yóò ní omi jẹ́. wá èwo lélẹ̀ gan tó kọ̀ jókòó látẹ̀kọ́ tó ṣiṣẹ́ kí ló ṣẹlẹ̀. kò yé mi náà ó yọ ọdún tó wá sún báyìí mo kẹ́ ń ṣe wàhálà àtàwọn èèyàn kan ní gbogbo aláìwọ́de tó wá sún báyìí kò má bá wọn fọkàn ní yẹ́ níbọ̀dì o màá tí fún gbogbo tó bá ṣe ṣẹlẹ̀ ń ah, ṣé sálẹ̀ yìí ń ṣe látẹ̀kọ́ ń bì? à ń ṣiṣẹ́. iṣẹ́ náà lẹ́yìn ṣe àbí ẹ ọkọ bí wọ́n ń béèrè ẹ. àbójú mi ń tàn mí jẹ ni. ojú yóò tàn yín jẹ ṣó yà yín lẹ́nu láti rí mi ni. yes ó yà mí lẹ́nu gan-an ok ó yà yín lẹ́nu náà ṣùgbọ́n ẹ má tún jẹ́ kó yà yín lẹ́nu ó sì jẹ́ pé láti ọjọ́ tí zayn ti ti ṣẹlẹ̀ inú mi ò dùn as in i'm not happy at all. ó dẹ̀ tún ní ọ̀rọ̀ kan tó yẹ kí n sọ fún alájà àwọn zayn náà. so kí ló dé tó sọ fún mi. àyà yín já ni. àyà mi ò já as a matter of fact kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ so kò sí nǹkan táyà mi fẹ́ já fún kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń pa mi tẹ́fẹ́rẹ́bọ̀dì tí mo sọ ìyẹn kọ́ ló ń ṣe mí. ó tiẹ̀ tún wá ní ọ̀rọ̀ àṣírí kan tí mo fẹ́ sọ fún alájà àwọn zainab but ikú ti bọ́ alájẹ alájà ti kú. alájà ti ṣe kíni. alájà ti kú. oh my god. kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i especially èmi ó ní àṣírí kan tó wù mí láti sọ fún wọn kó tó di pé wọ́n jọ́ lọ́wọ́ nípe mo dẹ̀ wò pé tí mi bá wá síbi báyìí láti wá sọ fún mi ó lè cause ìyà ayérayé fún mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé Zainab Zainab bí ọmọ. ó bímọ sílẹ̀ fún ta ni. fún of course. Oh, yes. like ó bímọ sílẹ̀ fún mi. bẹ́ẹ̀ni as in any baby. ẹ̀yin lẹ́ni pé tó bá ti above four points kí n má sẹ́ẹ̀tì. wọ́gùn constitute kun problem tó wà ní madam try to help her ṣùgbọ́n after the count of three see, wàá push. bọ̀ you jẹ́ see me. Oh, oh, need it, oh, need it. ò ní ìdí ẹ for now oya. mo ń try bóyá ká ṣe serious. àkókò etí ìlú tó gbogbo yẹn ọ̀rọ̀ serious báwo push To bá ti push ó máa oya. o ní láti assist àwọn pípọ̀ yìí náà try láti understand gbogbo wàhálà ọmọ ẹ̀ kó já sásán náà o only láti fún ọ ní better product We are try láti push. No yeah, one, two, yeah, push, push. Son, Oh yeah, oh yeah, oh yeah. Eh, it's oh, yeah. coming. Yeah. It's coming. P p hey, John. Try, try, try. Hey, try, try. Sorry. Rachel, put more effort. Gbìyànjú, gbìyànjú, gbìyànjú. Oh yeah, oh yeah. Oh yeah, oh yeah, oh yeah. ẹ dókítà ọmọdà. madam ẹ wo i try gbogbo best wa padà ìbá our best is not enough ṣe rí lẹ́yìn ohun ọmọ tí ó jáde tá gbọ́ ọmọ yẹn gí fún. yé tèmi ti bá mi ah dókítà kí lè rí. madam madam ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ wo a wá alternative ni o and get yìí sì ready láti cooperate pẹ̀lú wa then ó kù sá wa lọ́wọ́ a mọ nǹkan tá a máa fún medically tó tún máa boost immune so a tún produce mi fún wa. Ah, dókítà ẹ wò ẹ sí lélẹ́ yìí o kí ni mo fẹ́ lọ sọ lé yé. madam nǹkan tí richard ṣe ó dùn wá gan because kò wọ gbogbo owó tẹ ẹ náà lé lórí àbí ṣe gbogbo wàhálà yín ni. Ah. ó dùn wá. ah nurse ẹ ti bọ̀rọ̀ jẹ́ owó bá wo àlọ́ ọmọ ọmọ ọmọ wọn retí ọmọ lè. madam ẹ take care easy o ẹ wo omi ló dànù àgbẹ̀fọ́ o àǹgẹ́ iṣẹ́ rẹ̀ láti tún cooperate pẹ̀lú wa. Oh. àwa á nǹkan tá a máa fún mẹ́díkálì tí kìíní ìyá tó fi yá ẹ máa wọ ẹ. dókítà odidi ọdún kan ah. mo ní mò ń gbọ́ mo bọ̀ lé mi kí ni mo fẹ́ sọ. ẹni ah, sèré mọ̀ mi ti bọ́. ẹ take care easy ẹ máa ní láti pé ká ṣẹgbọn. dókítà ọmọlédè I'm ó wá síbí báyìí lánàá pẹ̀lọ́pẹ̀ tó ń resident yẹn mo rí tí ìyàwó inspector desmond tó ń gbé lọ ó dẹ̀ ní ẹ̀yin lẹ́ni pé káwọn máa gbé lọ. kí ni ìyẹn ṣe kàn? shut up and listen. okay sorry sir. báwo ni ìyẹn ṣe kàn ẹ́? sir. sá. Oh. ooo mo rí pé o ti ń fojú bọ nǹkan tí yẹ kó fojú bọ. now tell me are you the accounting officer of this hospital then why kí ló kàn bẹ́ẹ̀ kí ló kàn bẹ́ẹ̀ go back there now get me his file carry arrange it. ẹ kó dẹ̀ mi ṣe fún cups yẹn wọ́n lé mi yẹn so carry arrange our file shut up. okay sir mr boss. yes come back here. I believe you know the ethic of this job. So, Mind your business. Get out. Bloody fool. No. Ṣé yẹ ká gbọ́mọ fún kírímínà náà ni kò máa tọ́jú ẹ̀? Bílí o mọ ọgbọ́n tàjà. Ẹ̀gbọ́n abẹ́rẹ́ rí nǹkan, ó rí èèyàn máa lọ tún génu pépà ilé ìbàdí. Kó lọ máa tẹ̀ wá ṣàánú, ṣáá níjọba àti security gbogbo ẹ̀ ó sì kó sí kankan sílùú ìtẹ̀fẹ́ fi wúlò fún ara rárá orí èèyàn lọ́tún gé orí èèyàn odidi orí èèyàn. ìwọ ṣẹ̀ṣẹ̀ dé lu yìí oríṣiríṣi bá àwọn mọ́tò ńláńlá yẹn bí wọ́n ṣe ń pààyàn nílùú ìnísìn kò dẹrùn tí kọ́ńtínà bá ṣubú lásán la fẹ́ sọ ni tó bá ṣubú lánìsínsìn ó lè pààyàn bíi twenty àbí ti báńkì èkó ní tó ṣẹlẹ̀ láìpẹ́ ìsìn wàhálà èèyàn bíi fifty ló pa. ọ̀rẹ́ má jẹ́ kí n tàn ẹ́ ṣé ní gbogbo eléyìí mélòó mélòó rú ẹ̀ làwa ẹ̀ ti rí bọ́ torí kẹ́yìn ọmọ nàìjíríà rere kẹ́ bá lè máa rí kẹ́ máa gbọ́ làwa ṣe ń ta pépà mi bì ẹ̀ get ẹ̀hẹ́n so gbogbo eléyìí kò jẹ́ tuntun sáwà mélòó ilé làá ti kà dájú iṣẹ́ wà ń bì ọlọ́run nìkan ló lè gbà fún wa. ọlọ́run nìkan ni o ìlú ah, ìtura di nǹkan báyìí ó ti wà nǹkan ìlú ìti di nǹkan. ẹ wá o. ẹ yìí tẹ̀ka náà ti tó nu àwọn pépà torí ẹ sanwó ẹni tó bá sanwó ló mú ló máa jẹ lọlé ẹ ṣe. gàájì. Ah! èèyàn ńlá. àbà kànákì èèyàn. kí ló ń ṣẹlẹ̀ gàájì pépà fún mi tuntun èwo ló wà nílẹ̀ jẹ́ ẹni gbọ́. tó bá ń gbọ́ prison break gidi leléyìí òwe iléeṣẹ́ jáde ni ah. wọ́n rè ah. ajé ni. ọmọ àwọn ayé ti ya prison o. orí èèyàn. ọmọ wọn ti já pa. àwọn ọmọ ẹlẹ́wọ̀n wọn kàn já àfi bíbá yẹn pé wọ́n lọ ṣẹ́ ẹlẹ́wọ̀n tẹ̀lé wá lé mi láyé ọmọ ìyá mi wò mi ò ṣùgbọ́n kékulé kó gbọ́ kó sọ fún toko ni ìgboro yá. ẹ wà ẹ ní kí ni. nígbà tẹ kàwé ọ̀fẹ́ kẹ tún gbowó kẹ tún gba pépà ọ̀fẹ́ ẹ ṣe ẹjọ ẹjọ ẹjọ máa lọ ẹ máa lọ ẹ máa. ẹ fẹ́ mi ṣe ẹjọ ẹ sùn sí wa ẹ yùn. àlùbáríkà lójú ẹ ṣe ẹjọ. ojú yìí rè. afa ọmọró. ẹ̀gbọ́n. èmi náà ni afa jọ ọmọ gbọ́n mo ní kí n wá wo lémi wo ni. Ah, ẹ ti ṣe mistake ẹ ti pẹ́ jù mí lọ ẹ̀ ìjọba ti take over ibi báyìí mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá pẹ́ jù ipẹ́ kan pẹ́ jù wọn máa tó dé bíbá ojoojúmọ́ ló ń para bíbá yìí ọlọ́run. so ọlọ́pàá lè wá bí ẹni tàn. àà mi ṣe ẹ kàn pẹ́ jù ó yá mo má dàbí pé máa padà lọ again o. Ọlọ́run mo kàn yá kàn yín sí pé ah, ẹ̀gbọ́n ẹ tètè ẹ dira wàá ṣeré wàá ṣeré wàá ṣeré. ènìyàn orúkọ rẹ̀ dá orúkọ rẹ̀ dá ènìyàn lẹ́yẹ kàpè ní ìwọ. poison ṣé ọ̀rọ̀ bọ̀dé ọ̀rọ̀ ìgbọ̀n ṣe eh, fat púpọ̀ gan-an àbúrò yín bọ̀dé hmm, kò respond to treatment at all a ti ṣe nǹkan tá a lè ṣe yet kò turn up and mi ì délé parọ́ fún yín torí bí mo ṣe jẹ́ sí yín àti di family mi lè sọ àbí ok ẹ jẹ́ kí n advice yín bóyá kí ẹ lọ béèrè sí ẹ béèrè sọ̀rọ̀ ẹ̀. èmi náà wò ó mo ń wò pé ó yẹ kó ti kí kí kan ti bá láàárọ̀ ọjọ́ kan kó ti gbẹ́rù ẹ̀ kó ti ló yá lé èmi ò rí pé kò kò sí ìyípadà mi kò fẹ́ yánu ni ẹ ah, ò eh, ṣe ojú wa ní tiẹ̀ ò ní nànà nù ẹ bó tẹ ètò wa sọ pé bóyá kí n lọ béèrè sí i èmi ò lẹ́ni tí mo lè lọ béèrè lọ́dọ̀ ẹ̀. sista ah ṣebí àgbàlagbà ni ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí mo ń sọ yìí kò yẹ kí n sọ torí pé ó lòdì sí ethics of this job so nǹkan tí mo lè sọ ò ní mo sọ fún yín ṣe ti gbọ́. o ṣe o ṣe mo dúpẹ́. máa hmm, lọ bá a ní wọ́ọ̀dì fún. ok ma. ẹ á mọ nǹkan tá a máa ṣe láti bẹ̀ lọ ẹ ṣe o ṣe gan ni. robia aleyika zaba poison aoga pẹlẹ ìwà tó ti jápa tipẹ́ wá tẹ́lẹ̀ bí èèyàn sáàrin wa kí náà sọ ojú ayé dúdú hmm, hmm, hmm. kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. èmi poison náà ni ẹyẹ méjì kì í jáde yẹn kò síbi táwa bá lọ a máa dé torí mi tá a bá bù sórí ilẹ̀ náà ló ń padà bọ̀ anywhere táyé bá wà táyé bá síbẹ̀ ayé máa jáde náà ni ìṣá ló bá dé sọ ẹ má yẹ kó jọ yín lójú kí ló ń ṣẹlẹ̀ ń gbèrò ẹ̀yin guys ìgbà tí mi sí ń lé kí ló ń ṣàlà. poison ìgboro ti dàrú o kò rẹ̀ sí nǹkan méjì tó dàgbòrò rú òun náà ni Desmond ọfíìsà Desmond ó ń bá wa fà gan o kò síbi tí a bá gbẹ́sẹ̀ sí báyìí a ní ká gbẹ́sẹ̀ kúrò ńbẹ̀ ibi tá a bá nájú sí báyìí a ní ká kájú kúrò ńbẹ̀ kí ló tún kù tá a fẹ́ ṣe. ó pọ́ẹ́sìn desmond àtàwọn kọ́lísì wọn ti ṣe kí ni wọn fún aláyè ara kò sí chance kò sẹ́ni tí ń gbúrú mọ́. bàbá ó ṣe jẹ́ ọkàn náà sọ fún yìnyín o desmond kò fún aláyè ara. kò sí wèrè ẹ má kàn náà nǹkan tájà rí tájà fi ń gboko tó ìtàgùn fi ń ṣèrànwọ́ plans tó wà nílẹ̀ ó pọ̀ gan ẹ jẹ́ kí n já yín díẹ̀ nù. bàbá tó fi ń jó lórí náà nìyẹn mo mọ̀ pé tó bá dé wàá fún káàdì kan wá sáré. mo sọ sọ sọ sọ o ò gbọ́ tèmi òun ló ti délẹ̀ yẹn fọmọ yìí lẹ fọmọ yìí lẹ Zainab ní girlfriend yẹ fẹrẹ ó tún fòmọ lọlá òun ló ti délẹ̀ òun ló ti ló ti kó problem sí ẹ lára yìí ẹ láti ẹ ń béèrè lọ́wọ́ ẹ ibo ni lọlá wà ibo ni lọwà sọbi tó wà ká wa lọ síbẹ̀ ká lọ bẹ̀ àbí kí ló dé. ẹ ṣàánú ẹ ṣàánú. ẹ ẹ ọkùnrin wọn wíru ẹ ń wíru ẹ wọn ní kẹ sọbi tẹ ẹ ti kàn àti mọbi tẹ́ ti kàn sí nígbà la ṣe fẹ́ wẹ́ nìyẹn sí òun là ń béèrè ẹnì kan ṣàánú yín nígbà tẹ́ pẹ́ ń tọrọ owó a ní kẹ́ sọ nǹkan tó ń ṣe yín ká mọ solution ká lè mọ alpha ẹ ẹ jọ níbo ni lọ́lá ń gbé níbo àti níbo lẹ́ ti mọ̀ orí níbo lẹ́ ti pàdé. ṣé ṣé ṣé náà kò ní kẹ́ bá mi wá. wo sori Zainab ni girlfriend tiẹ̀ lọ́lá yẹn ọ̀rẹ́ Zainab ni Zainab ló ń fẹ́ fra bó ṣe fọ̀sọ́ orí lọ́lá ni mo dé sọ́sọ́sọ́sọ́ fún o kò gbọ́ ni o. ẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní bí a Zainab là tabata àti ètè náà àárí lọ́lá àbí kọ́tà máa ṣe náà nìyẹn. èyí hmm. ò mú kéèyàn lẹ alápálí tí bíi tiẹ̀ báyìí ó tó fún títí títí títí. wọ́n lè gbọ́ ṣáà ní pé wọ́n ti lọ sẹ́yìn stubbornness ló fà. ni mo máa nìkà o kò já gbóòórùn àṣebí ni mo máa nìkà o ènìyàn apẹ̀jẹ̀sùnú tutọ́ funfun jáde o. ṣe ìjáde ẹ̀sìn ṣe ẹ̀ka sí i àti ah, fine boy. black and shine ojú ẹ ló ń tán. báwo dẹ ni gbogbo ẹ ṣé gbogbo ẹ ń tó rò. kí n bójú yìí mọ̀. ẹ mọ̀ wá ẹ jẹ́ríkẹ́ òdójà méjì wọ̀. ẹ mọ̀ wá ṣe lè nà. ẹ bí ẹ ti ká. fine boy. ẹ bí kò ṣàbọ̀. dẹ ní gbogbo ẹ̀. ni mo máa nìkà kò já gbóòórùn àṣebí ni mo máa nìkà o ènìyàn àfẹ̀jẹ̀sùnú tuntun funfun jáde o mo bẹ̀rù ayé ìkàlẹ̀ ènìyàn eh. ènìyàn forúkọ rẹ̀ dà forúkọ rẹ̀ dà ènìyàn lè yẹ ní ìwọ. hello fine boy how are you kí ló dé o jẹ oúnjẹ tí mo ní kó gbé fún ẹ ni. i'm not eating i want to go see my daddy and my mommy. o fẹ́ rí daddy àti mommy ẹ okay fine o máa rí daddy àti mommy ẹ but kọ́kọ́ jẹ oúnjẹ tẹ́mi gbélé fún ẹ èmi promise ẹ pé mo máa jẹ́ kó rí dáadé àti mọ́mí ẹ but you need to eat because okun inú lèèyàn máa fi ń gbé títà ok ṣé wàá mu drink ẹ tó bá jẹun. mo yí ma fẹ́ stop. poison. ok. poison. ẹ pè é kí n gbọ́ poison. poison. poison. Hey, eh, eh, eh. poison òun náà fẹ́ ṣàlàyé sórí èmi àti kejì àwa ń bọ̀ ǹgbà táwa ń bọ̀ àwọn obìnrin kan ó pàdé wa lọ́nà ǹgbà tó wá pàdé wa ó wá ọkùnrin gbogbo wọn ó pọ̀ mí. sita sita relax obìnrin ò lè ever di ọkùnrin ọkùnrin ò lè di obìnrin àwọn ohun gangan lọ wá tí wọ́n gbé mu rẹ ní kejì lọ talk to me. òun náà mo fẹ́ ṣàlàyé wọn ò wá síbi bíbá èmi àti kejì àwa ń bọ̀ ni a lọ ra nǹkan ìgbà tó wá ń bọ̀ a ti wá fẹ́ dé ibi títì yẹn títì bí ẹnu ọ̀nà lè wà yẹn àwọn obìnrin yẹn wá wá bá mi wọ́n láwọn ọmọ mi mi ìdẹ̀mọ̀ wọn mi mọ̀ wọ́n lóòótọ́ wọ́n sọ pé mi ò mọ̀ wọ́n rí ibi tó ti ń bá mi sọ̀rọ̀ mọ́tò kọ́kọ́ ń bọ̀ ni àwọn ọkùnrin wọ́n sílẹ̀ kó wọ́n bọ̀ tàbí ó pọ̀ gan bí wọ́n ṣe mú morẹ́ni kejì ó wá gbé wọnú mọ́tò yẹn mo wá fẹ́ tẹ̀lé wọn. It's okay, it's okay, it's okay. It's okay. Morẹ́ni kejì. níbo ọgán ló ti ṣẹlẹ̀ ọlọ́ra nǹkan ní down the street lọ́dọ̀ ìyá tó máa ń ta nǹkan àwọn ọmọdé yẹn. hello ta ló sọ̀rọ̀. poison ló sọ̀rọ̀. poison. Yes bá wọlé wá báyìí àtẹ̀bí ẹ̀ àtàrà ẹ̀ gbogbo yín ẹ̀ lọ sí o. poison poison hey, eh, poison ọ̀dàlẹ̀ balẹ̀kùn ẹ̀dẹ́ bá dalẹ̀ abalẹ̀ lọ tètè jáwọ́. ìka èèyàn ni ẹ o Ika èèyàn ni ẹ ìdí tèmi àgbẹ̀jọ sí ìlú dètò tó síta wáyé èmi èmi Muftau mi sọ anything jáde mélòó mélòó àṣírí lọ́jọ́ wà láàrin èmi àti ẹ̀ tipẹ́tipẹ́ tí mi ò sọ pé da àlàyé kankan èmi kọ́ why you pretending why why you pretending tí o bá ń ṣèwọ ló sọ báwo ni poison ṣe mọ̀ kọ́mọ ẹ̀ wà níbàyí dámi náà báwo ló ṣe mọ̀. poison ẹni poison ti wá bíbáyìí ó ti kidnap ọmọ mi ó dẹ̀ ti ní kí n provide ọmọ òun èmi àti ẹ̀ dẹ̀ jọ mọ̀ wípé ọmọ ẹ̀ òun lọmọ tó kidnap yẹn ọ̀rẹ́ lèmi àti ẹ̀ tipẹ́tipẹ́ ọlọ́run bá tó dé mi àti ẹ̀ ó ráàrin mi kọ́ ló ti lu I didn't say anything. Ẹnu mi kọ́ èmi kọ́. O ṣọ̀pọ̀ mọ̀ ọ̀kan pa. Èmi kọ́. Báwo wá ló ṣe wá? Okọ̀ tí ikú sọ̀rọ̀ ọlọ́run, àṣeyí ò. Àbí dọ́kítọ̀ ni, dọ́kítọ̀. Òwe lọ̀rọ̀ ọlọ́run, ó lè wá bí àlá, àbí kó rán ní sí ọ. Adàbọ̀tẹ́ ti gbọ́, ẹni ò Láyé bí kò lè ra òótọ́ ara mi, torí pé mo bẹ̀rù ayé mo sábẹ́ nìyàn ènìyàn burú ìkàlẹ̀ nìyàn mo bẹ̀rù ayé mo sábẹ́ nìyàn ènìyàn burú. kílé tó sùn. òkun mi mi ò lè sùn. kí ló ń rò. ọ̀rọ̀ ọmọ mi ni. má má fi ronú ṣeré léṣe. what exactly do you want? ṣòrí ohun mi kò fọmọ yẹn lẹ̀ fún poison jẹ́ kó understand ọmọ ẹ ni. no no no no. olówó orí mi bó ṣe ọlọ́run ń ṣọlá ọlọ́run máa fún wa ń ti wà. ṣé òòró gbogbo wàhálà tá a ṣe lórí Mọ́rẹ́nikejì ni òòró gbogbo upbringing tá a fún Mọ́rẹ́nikejì ìwọ náà mọ̀rọ̀ bàbá tí Mọ́rẹ́nikejì ni ó mọ̀ pé is a very notorious criminal. àti so lè lọ dẹ́mi ọmọ ilé gbọdọ̀ ọkọ mi don't you love Morenikeji anymore aren't you seeing him like your son anymore. Uh, is that what you want. yes jẹ́wọ́ fún bàbá ẹ̀ póun ló bí i jẹ́ kó máa gbọ́ ọmọ ẹ̀ lọ táwọn kálítọ̀ àlàlà jẹ́ abọ́ lọ́wọ́n bá dúró ọlọ́wọ́n á ṣe nǹkan tá fẹ́ fún wa. tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn I will do just that. Mm -hmm ṣé wàá lè wá sùn. ọ̀rẹ́ ó mà wá ga ọ̀rẹ́ lé ó ti wá ń pọ́njú báyìí ìbò ló lọ mo rò bí àjọ máa close ni. Ah, kí ló ń sọ yìí ṣé wo mọ̀ pé lẹ́yìn ìgbà tí gbogbo prison break àbí wọ́n ya ẹ̀wọ̀n tó ti ṣẹlẹ̀ ọkàn anybody ò balẹ̀ torí àmọ́ nǹkan tó lè ṣe láàmú ẹni tó kàn èní wọ́n gbé lágbájá ọ̀la wọ́n wò ó jẹ́ ń lọ forí mi pamọ́ sílé mi. wo mi tẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ prison break ló ń sọ ń pa ẹ̀ ah, but nǹkan tó dùn mí jù òun ni ti ọ̀rọ̀ bọ̀bọ̀ tó ń pè ní Ọ̀kànbí poison àbí kí ló ń pera ẹ̀ nígbà tó jẹ́ pé ọlọ́run ti forí ẹ̀ pamọ́ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ nǹkan tó wá dùn mí jù lọ rẹ̀ ó wá lọ involve nínú kidnapping. perspective tí wọ́n fi ń wò òun ló sọ yẹn o ọ̀nà tó ní kálukú dẹ̀ fi ń wọ ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́ọ̀ì tó ń sọ yìí ṣé wọ́n mọ̀ bóyá òun gangan ló break prison tí wọ́n fi ń pariwo kiri táwọn míì lo advantage ẹ̀ tó ń fi escape àdẹ̀lẹ̀ sọ ó lè jẹ́ major aim tiẹ̀ tó wà lọ́kàn ẹ̀ tó fẹ́ ṣe náà ni pé ó fẹ́ wá kidnap ni ẹni tó dẹ̀ kidnap rí ọmọ ọlọ́pàá ni ọlọ́pàá tó lè onígbàwọ́ ni wọ́n who can judge that àmọ́ nǹkan tó wà láàrin wọn. ó òótọ́ ló sọ ọ̀rẹ́ tó bá jẹ́ pé nǹkan tó torí ẹ̀ ń lọ lé nìyẹn. sí problem a jẹ́ pé èmi náà máa tètè yá palẹ̀ mọ́. <laughs> ó kù sí ẹ lọ́wọ́ ó kù sí ẹ lọ́wọ́ ó kù sí ẹ lọ́wọ́. all right máa rí ẹ ènìyàn porúkọ rẹ̀ dà kò rẹ̀ dà ènìyàn lẹ́yẹ kàtẹ́ ní ìwọ. mi ò ní fún ẹ ní five minutes trust me one minute pẹ̀lú ìdúró fún ẹ ọmọ mi dà. ọmọ mi dà. ọ̀dà ẹ̀ sì máa gbọ́ ọmọ ẹ̀ dà Daddy please give them what they want. Daddy. Ah! Eh. Oh ah torí ọlọ́run ọmọkùnrin mo jẹ́ ń bẹ̀ látàárọ̀ mo ti ní o mo ti kó sọ fún ó bá ti sọ fún pọ́ọ̀mọ ẹ̀ ní ah, gbogbo wàhálà tí mo ṣe lórí mo rẹ́ni kéjì torí. ṣọlá ìgbìmí tá a wáyé. nígbà wà òkè ọ̀hún in fact mo really enjoy am. ọ̀rọ̀ mi kò láìpẹ́ babe nísìnyí tó ti gbé oyún mi sínú ǹjẹ́ ọmọ kò ti di property you know like if tó bá hun ẹ̀fún filẹ̀ lẹ̀mí báyìí ló lè darí owó ikú ẹ̀ sí Hmm? nǹkan tó ń bá fẹ́ kò ṣe Need to ṣe nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo to ń sọ̀rọ̀ yìí security ẹ̀ mo gbọ́dọ̀ máa ṣọ́ ẹni gbogbo gbà ní ah. torí tinúkẹ́mi tó wà nù ṣẹlẹ̀ rí tí mo ṣe ń gbà ládùúrà tí mo dẹ̀ mọ̀kànlá máa gbà torí asọ̀rọ̀ṣẹ́ ní mímì kí n máa ń sọ̀rọ̀ dànù ọkùnrin ló máa fọmọ ibi màá lè rẹ ní kejì mi mo rẹ ní kejì ni mo máa sọ. kò tiẹ̀ jọ rárá ó lè rí ṣoré lè obìnrin ni nítorí pẹ̀lú mi lọ́mọ ilé so tí máa ti bí obìnrin tán o mo lè wo ṣe fún ẹ bóyá after three years mo lè fún ẹ lọ́kùnrin ṣàbọ̀ ilé pẹ̀lú mi ni. three years lọ́hùn-ún lọ́hùn ah obìnrin ó selfish Why tó ṣe fẹ́ kákọ́ bí mi jẹ́ ọkùnrin <laughs> anyway èmi mọ̀ pé mi ni mo máa win nígbà tó bá bọ́kùnrin ṣe bójú ẹ̀ máa mọ́. sórí ele pẹ̀lú mi ni mo máa fi bí torí tí wọ́n bá wa oògùn kan tá a máa jẹ lọ òun ló máa máa pẹ̀lú mi nílé àjọ máa máa mú gbá máa wo àjọ máa máa lọ sí everywhere so pẹ̀lú mi lè tó bá wá fẹ́ ọkùnrin o after three years mo lè ṣàánú ẹ̀ ṣàánú fún ẹ lọ́kàn mm. but for now obìnrin ló ń bọ̀. all right darling uh, Tabakurumbi, <clears throat> nbí a máa lọ sinimá ok so mo gbẹ́mọ́ ti promise ẹ pé òní ta jáde ibi mẹ́rin ló wù mí ká jẹ lọ fine ẹyẹ kan nú ẹ láwa yìí ẹlẹ́ẹ̀kejì a máa lọ sinimá so wàá rẹ́lẹ̀ kẹta yẹn mo kàn fẹ́ ká lọ sí boutique kan kó lọ náà ṣàṣọ tó bá wù ẹ́. Ah ṣé wàá rí bí ẹlẹ́ẹ̀kẹrin ìwọ ni kò wá tíìsì yẹn fúnra rẹ. má tiẹ̀ dààmú ààrẹ sórí ètò ti ṣe yẹn gan òun ló ń jóun ẹlẹ́ẹ̀kẹrin yẹn ilé straight torí ó máa ti rẹ̀ mí gan òun ló stress ara. all right darling no problem about that. So you don't believe I'm your dad? I am your dad! You are not my dad. My dad is police officer. I'm your dad. Èmi gangan ni bàbá ẹ̀. Kò kí n ṣe lórí burúkú tó ń pè ní bàbá ẹ̀yìn ni bàbá ẹ̀. Mi gangan ni bàbá ẹ̀. Báwo ni fẹ́ explain fún ọmọ yìí pé mi ni mo bí lọ́jọ́? Báwo ló ṣe máa understand? ok. màá bẹ pé ẹni tí wọ́n pè ní dáadé. orúkọ rẹ̀ dà ènìyàn lè yẹ ká pè ní ìwọ poison ẹ pè é kí n gbọ́ poison. ọlọ́mọ kan ṣe kí wọ́n fi àjẹ. ọmọ bọ́n lọ sílé yín lónìí you are going to home finally. Hmm? okay. I want to show you this. Do you like it? Yes. but it's too big for me. Mm. It's too big for you. Don't worry, your daddy will keep it for you, okay? Tó bá daddy I'm máa fún Alright. Goodbye. kinní yẹn lọ́wọ́ rẹ̀. mi ò tí mo rí. what it's a lie poison àbí talele. our son is alive. irọ́ ni poison ah ọlọ́run ò ṣe é ọlọ́run mo dúpẹ́ ọmọ mi wà alive ah ìfẹ́ ṣùwárí gbogbo nǹkan tó sọ yìí ń sìn ṣoṣíwọ̀ náà ti rí ó ti sọ fún ẹ pé ó máa gbọ́ ọmọ fún ẹ a ní ìdá ti sọ̀rọ̀ honestly speaking rọra jókòó jókòó ká sọ̀rọ̀. ṣé bí ìwọ náà rí mẹ́sẹ̀jì o mọ̀ pé látijọ́ tó ti fẹ́ mi mi ò rò pé mo tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ rí. léèní mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. sórí bàbá poison yìí mo fi ọlọ́run ọba bẹ̀ ah gbogbo nǹkan tó bá ti sọ fún ẹ pé òun fẹ́. tó bá ti ní kì í ṣe kì í máa ṣe àbí nǹkan tó fẹ́ sọ kọ́ nìyẹn. ó ti mọ̀ jọ torí ọlọ́run bá mi gbọ́ ọmọ mi wálé. no problem ẹ kí ló tún dá ló tún wá ń dà yìí. mo fẹ́ pé mo fún. padà mo fún fún kí ni. kí n jẹ́ kó mọ̀ kó tó ṣe. Ah, a ní kó má jẹ́ kéèyàn gbọ́ o tún ti ń dá nọ́mbà mo fún. ẹ kò ṣe bí mo fún o. mo fún ṣe yàn. ok it's okay okay kí mo fún náà má gbà bí. ìfẹ́ má sọ fún yàn kan kò bá mi lọ́gbọ́n mọ́ mi. mo ti gbọ́ máa wọlé máa wọlé jẹ́ kí n pe poison fún ẹ tẹ̀ gbọ́n kan tó fẹ́ ènìyàn forúkọ rẹ̀ dá forúkọ rẹ̀ dá ènìyàn ló yẹ ká pè ní ìwọ poison. mo ṣe lè fún ẹ láti lè mọ̀ pé asọ̀rọ̀ṣẹ́ ni mímì kì í sọ̀rọ̀ dànù rárá mo wá láìkẹ́ pé wọ́n play smart torí tó bá yẹ pé o gbìyànjú láti play smart ni ò bá bẹ́kùn tèmi náà ní bùbá ò bá mọ̀ pé lákọ ni mo wà bíi kùránì ò bá fi ilẹ̀ pé lákọ ni mo wà bíi ọ̀pá mọ́sẹ̀ àmọ́ eré ilé wọn kì í ṣe ń ta but thank God oh yeah, yá àdéhùn wa grand meeting. nǹkan yẹn kan ṣó péré ni mo fẹ́ kó ṣe fún mi mo fẹ́ kó jẹ́ kí ọmọ yìí mọ̀ pé èmi gangan ni bàbá ẹ̀ kò kí ń ṣe wọ̀ mo dẹ̀ fẹ́ fún ẹ ní. Oh. I'm okay? I'm okay? Are you okay? Um, um, let's rush him to the hospital. Come, come, come closer. What hospital are you talking about? Oh, má kàánú mi, má kàánú mi rárá, nítorí àsọtẹ́lẹ̀ ti wà lórí ọ̀rọ̀ mi. dákun arábìnrin ẹ dákun ẹ jẹ́ rere fún ìṣẹ́jú kan. ẹ rárá sá o. ẹ dákun ẹ lè fún mi ní ìṣẹ́jú márùn-ún. bàbá ọmọdé nǹkan. a sí lọ́dọ̀ ara wa mọ́. àkókò lé wọn ní àdúgbò rẹ̀. ó ti papòdà. kí fó fi ikú àtẹ̀já kó fi há wọn lẹ́nu. nǹkan tí mo ní bá yín sòpọ̀ nídìílé bàbá ra ọmọ yín ẹ ṣàkíyèsí pé wọn kì í dàgbà bẹ́ẹ̀ ni wọn sì í mi ò mọ. Ah, kọ́mọ yìí náà kóun náà má lọ dé agbede méjì náà kóun náà má lọ fò jálẹ̀ kóun lọ ṣaláìsí ó wá ní nǹkan tá a sì sí ẹbọ gbáyé pẹ́ là ń pè tá a bá ti lè ṣe fún báwọn ó ti tán. ọ̀nà tó gbà ń bẹ̀ kó tó máa jẹ́ bẹ̀ nú eléyìí ìdí tagòtagò dé fún nílùú ogun ọ̀ṣọ́ ibi tí wọn kì í gbé dàgbà tí wọn kì í gbé dògbò ẹbọ wọn ni wọn ṣe ó gbẹbọ mẹ ó ó ṣe bá aláìkú kangiri akú kangiri là bá ń lẹsẹ ọ̀pọ̀ òrìṣà tá a bá ti ṣe fún un ó ti tán. níbo la ti máa ṣe báyìí. <laughs> n ò ní dákẹ́ wá sí lọ́dọ̀ mi tẹ́ ẹ bá rí bòmíì tẹ́ ẹ lè lọ ẹ lọ sí ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni kèmí náà bá yín ṣe mo lè bá yín ṣe lọ́dọ̀ mi. mo ti mọ ńgbẹ̀ tí kágbádá sọ́rùn tẹ̀ tí kọ́lẹ̀kẹ̀ sọ́rùn mo sì mọ̀ pẹ́yìn babaláwo èké tẹ̀ wà nínú àdúgbò àmọ́rú yín ẹ̀mí lẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀sẹ̀ tẹ́ fi ṣe jẹun jẹun ọmọ. jẹ́ à lọ. ìbádẹ́ ni pé kẹjẹ́ ká gbọ́kọ̀ tí wọ́n sọ. tí n bá gba ẹ létí jẹ́ à lọ. ẹ ẹ ìbádẹ́. ṣe ah. kókó ni pé tí ọba mi tọ́jú mọ́rẹ́ ní kejì ni jọ torí Ọlọ́run má jẹ́ kóun kú sọ́nà bíi èéfín bíi tèmi báyìí má mi sa gbogbo agbára ẹ láti lè tẹ́kí ẹ ṣé wàá rí tí ènìyàn wọ́ mi. bóyá tí àwọn ọlọ́pàá ẹgbẹ́ ẹ fi mo fẹ́ yí ọ̀bọ̀n lò bá mi fún mọ́rẹ́ ní kejì tó bá ti dàgbà mo dídí rà fún ìyá tó bí mọ́rẹ́ ní kejì ni kó tó dípò dolóògbé. jọ bá mi fún jẹ́ni tó bá ti dàgbà. Morenikeji, this is your biological dad, okay? everything will be fine. imú máa nìka ọ kò já gbọ́rùn wá ṣe bí imú máa nìka Yeah, Lucas Production. Oh. ènìyàn forúkọ rẹ̀ dá kò forúkọ rẹ̀ dá ènìyàn ló yẹ kàkẹ́ ní ìwọ. ènìyàn korúkọ rẹ̀ dà kò korúkọ rẹ̀ dà ènìyàn lè yẹ kàpè ní ìwọ. Poison ẹ pè kí n gbọ́ poison. Poison poison poison ẹ pè é kí n gbọ́ poison. Poison poison poison olúbùkọ́lá ní káfẹ́ yìí kọ́gbọ́n ènìyàn mi ẹ tẹ́tí gbọ́ ilé ayé ilé asán mẹ́wàá ṣẹlẹ̀ ní dúnìyàn torí pé mo bẹ̀rù ayé mo sáfẹ́ nìyàn ènìyàn burú ìkàlẹ̀ nìyàn mo bẹ̀rù ayé mo sáfẹ́ nìyàn ènìyàn burú ìkàlẹ̀ nìyàn. imú máa nìka o kò já gbóòórùn àṣebí imú máa nìka o ènìyàn afẹ̀jẹ̀sùn ṣebí imú mẹ́nìkà o ènìyàn afẹ̀jẹ̀sùnú tuntun funfun jáde o mo bẹ̀rù ayé ìkàlẹ̀ ènìyàn.